aago pẹ́ tí tó yìí wọ́n ti yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí ò sí sẹ́gbẹ̀ẹ́ kọ́ máa yín ọ̀nà ìjàlè nígbà tí ọ̀bá yìí ńlọpọ̀ ní mọ́lẹ̀ látàárọ̀ ni ìyàwó rẹ̀ gbọ̀ mọ́jọ àbáwá ló ń gún. ebá bí o lélẹ́lẹ́jẹ lélẹ́lẹ́jẹ ní eléyìí ó ti sẹ́kù ó ti tómi gan-an ebi tó bá sẹ́kù lè yọ ọ pé mo ní. mo ní máa wí nù gbogbo wa àwọn àgbàlagbà wa dà sí burú ní bàbá tó wá rí sa àwọn ọmọ tábí wọn máa yẹ̀yẹ́ wa ẹ bá yẹ pé abrahamu nìkan bá pé wọn mọ̀ gbàgbọ́ lọ sí wọn kọ́lọ́ mọ́sàáyé wa rádaràda nígbà tó mi ò tí ì yọmọ́fẹ́ nìkan ẹ wọ kúrò lójú ọ̀nà bá àwọn ọkọ̀ tí ò múnádóko tá ń gbé kiri. ìyá bàbá mi wá gbé bàbá àwọn ọmọ Ìlọrin náà bàbá ni Ìlọrin ló súnmọ́ náà ó jìnnà sálùjẹ náà tẹ́lẹ̀ tọ́ ni èmi àpẹ́ rárá ọgbẹ́ máa pẹ́ àjìnà sílẹ̀ ni o àsúnmọ́ àlùjẹ náà ó wá ní o lè kọjá lára mi. irú àmọ́ yìí bá ṣe dáadáa fún mi ní ìyín mọ̀ á ṣe gọ́gọ́ gọ́gọ́ pariwo wọ́n jọ ṣe mistake gbọ́kàn hmm. bá náà ní ìyẹn dá mọ́. bá náà ní ẹ gbégbégbé kí ló ṣe kí ló ṣe ẹ rántí gbọ́ tẹ̀ tí ń jẹ tẹ̀ ń jẹ tẹ̀ ń la tẹ̀ ń fa á là á ẹ lọ ní òru àgbákò ẹ̀gbọ́n wọ́n gbé wọn bá tọ́ da bí wọn bá ṣe èyí gbọ́ tí ń ṣe wọ́n kékeré ń ṣe ṣé gbogbo ẹ̀tọ́ wá lọ́gbùgbọ̀ látòkè yìí wọ́n lè rọ́jú èèyàn gbogbo ẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run bá <laughs> gbogbo tẹ́mi ọba ṣe láyé bẹ̀rù ọlọ́run bíbùkọ́ lábẹ́ bàtí ẹ̀gbẹ́ kú òǹbẹ́ èpè kí kàn ẹnìkan ìjà wà máa lọ ọlọ́run lọ́ba tí takò síbẹ̀ tí èkú hmm. tẹ́ ẹ bá rí níyìn níyìn àwọn arúgbó wá fún ìjà èpè tí wọ́n lè sẹ́ lọ́mọ ọmọ wọn wá dà lọ́mọ wọn lérí wọ́n wá sí àlàáfíà ọmọ Buhari ló lè ṣe é gbogbo wọn wá ń kẹrọ àwọn oníṣẹ́ wọ́n fẹ́ lè fa ka àwọn ọmọ oúnjẹ wọ́n máa lè wọ́n gbowó gúdú mi ẹ bá rí ibi àti gbowó wọ́n wá dáyà mi ìjòkó wọn ní lọ lé bọ̀rọ̀ wọ́n gbà wọn gbowó àwọn ìwà ẹ sẹ̀sìn ìwà ẹ ọlọ́mọdé á máa padà sí ìwà èdè irú àwọn ọmọ yìí wọ́n máa sọ àgbákò ọ̀rọ̀ sí wọn. káwọn ìyá ọ̀sẹ̀ sí mi. ìyá ẹ̀ má sẹ̀sẹ̀ bá wa wa ọlọ́run o gbóhùn rójú rẹ ní ìsẹni ẹ̀sìn lọ́dọ̀ rẹ ò ní nílé ṣe. bí olùtajà bọ́lẹ̀. wọ́n owó tá à ń gbà tí bá ní gara ni onímọ̀ gbowó mi ṣiṣẹ́ ni.